Exercise 1, columns 1 and 2 only. Aka, Araka, Odo, Arodo, Igba, Aragba, Odo, Arodo ọkọ àrọ̀kọ igba aragba. Exercise 1A, columns 2 and 3. Arọ̀kọ alaka, ọkọ ara odó ara gbá ara igbá ara ọkọ́ ara ọkọ́ ara gbá ara igbá ara odó. Alaudo. odó. Exercise 1A, columns 3 and 2. Ara ọkọ́. Alaudo. ọkọ́. Ara odó. odó. igbá. ara ọkọ́.